السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا عباد الله إن الأمة الإسلامية المحمدية ما زالت في انتظار شهر رمضان المبارك فنسأل الله سبحانه وتعالى أن يبلغنا, أن يبلغنا إياه وأن يوفقنا بالأعمال الصالحة فيه وأن يختم لنا بخير فعباد الله ففي الجمعة السابقة تكلمنا عن الاستعدادات المطلوبة لقبول شهر رمضان فنختمه بالاستعداد الأخير وهو الاستعداد السابع وهو الحرص الشديد على معرفة أحكام تتعلق بالصوم عموما وبصوم شهر رمضان خاص خصوصا وهذا شأن كل وهذا شأن كل عمل يريد الإنسان من النجاح والسداد قال الله تعالى كل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكرون الألباب فهذا يتطلب إلى معرفة ما هو الصوم في شريعة, الم... في شريعة الإسلامية فقد قال أهل العلم رحمهم الله بأن الصوم في الشريعة عبارة عن إمساك عن الإمساك نهارا عن المفطرات بنية لأهله من طلوع الفجر إلى غروب الشمس لقوله تعالى ثم أتم الصيام إلى الليل ومما يجب معرفته أن الصوم يجب على أناس توفرت لهم الشروط التي وضعتها الشريعة وهو كون الإنسان مسلما بالغا عاقلا صحيحا قادرا على الصوم خالي عما لا يصح به الصوم من الحيض والنفاق فعلى ذلك لا يجب الصوم على الصليب ولكنه يتمرن فيه كما جاء في قضية الصلاة أن النبي صلى الله عليه وسلم قال يؤمر الصبي بالصلاة لسبع ويضرب بتركها لعبده أو كما قال صلى الله عليه وسلم ويقال على ذلك الصوم إن إن أطاع ويخرج من ممن يجب عليه الصوم المجنون وإنصاره لا يحل لأنه ليس له إدراك ولا نيات وكذلك الشر الهري إذا كان لا يسر نقصه وكذلك الحامل والمرضع إذا خاف إذا خافت على أنفسهما أو على أولادهما وكذلك المريض والمسافر ولكن الله فواجبهم أن يصوموا بعد رمضان ستة أيام التي تركوا في شهر رمضان وأما شيخ الهم فيؤتي عن كل عن كل يوم بإطعام مسكين ومما ينبغي معرفته طريقة إثبات الشهر وهذا يبدو بالرؤيا أو بإكمال شعبان ثلاثين يوما أدري الله ọlọ́ba tí ọpẹ́ tó bí agbàyí tó kò sí ẹnìkan tọ́lẹ́tọ̀ sí ìjọsìn àti olùkan tó àtìbàtà àdẹ́gbọ́ Muhammad sallallahu alaihi wasallam òtítí ọlọ́ọ̀ni ẹrúfin ọlọ́ọ̀ni tí ọlọ́ba tó kẹ́ tí ó bẹ̀ẹ́ àti àwọn ará nílé àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ìlú tó rántí ọ̀rọ̀ Islam tó ti jẹ́ ògbéjì sọ́lọ́jẹ́ kájọ wà nínú wa ẹ̀yìn ẹrúfin ọlọ́ọ̀ni àwa mùsùlùmí ká jẹ́ olùtẹ̀lé nínú àdáni wa sọ́dọ̀ bá wà lè sẹ́lẹ̀ a sì wà lórí wípé àwọn èdè ọ̀rọ̀ wọ́n kí ọlọ́run jẹ́ kí ó ní bá wa ní ayọ̀ ní àlàáfíà ara kọ́lọ̀ sì ṣe ní ìrọ̀rùn wa láti gbà á àti láti ṣe oríṣiríṣi ìbáàdà nínú rẹ̀ kọ́lọ̀ kọ́ wa fún gbogbo wa ní àtúbọ̀tán dáadáa ẹ̀yẹ́ ní ọlọ́run nínú àwọn tí wọ́n àgbàdo ti kọjá asọ̀rọ̀ nípa ìmúra alẹ́ fún Ramadan asọ̀rọ̀ orí ti ọ̀rọ̀ lórí ẹ̀ èyí tá a mẹ́nu bá kẹ́yìn tá a fẹ́ lójú òun náà ní bí agbọ́dọ̀ mọ̀ nípa ọ̀pọ̀lọpọ̀ nínú ìdájọ́ Ramadan àbí ìtọ́jẹmọ́ àwọ̀ bó ṣe ti ẹ̀jẹ̀ pé ìyẹn mọ̀ nǹkan lámọ̀ kan ṣùgbọ́n síbẹ̀ èèyàn gbọ́dọ̀ fi aláìmọ̀ kan sí i ìmọ̀ nípa ń bíyàn fẹ́ ṣe fẹ́ ṣe oná ni yóò ṣe ṣe ìlú líle lórí tẹ́sán fẹ́ ṣe yẹn oná yóò sì ti ṣe kòńgẹ́ tọ́nà ọba ń fẹ́ kìí ṣe ààrẹ nìkan bẹ́ẹ̀ ni gbogbo iṣẹ́ tá a bá fẹ́ ṣe ọlọ́ọ̀bá àdéjọ lápapọ̀ ń tó àdùnkúmọ̀ àyà tẹ̀sán líle ó lè hali yẹ́sẹ̀ wíńdẹ̀rí ilẹ̀ bí wọ́n lè pé ẹni tó ní mímọ̀ tó lè dàbí ẹni tó ní wọn ra wọn ẹni tó ní mímọ̀ ń pa ńkọ́kọ́ àti ẹni tí ọmọ pa wọn wọn ẹni tí ọmọ pè lọ́sí ọlọ́run náà ní ẹni tó bá nílò yìí bí nínú wọn. nǹkan àkọ́kọ́ tá a kọ́ mọ́ ń pa ní ọ̀sán wa ẹgbẹ́ tó fi lárúbáwá onímọ̀ ìtumọ̀ àwọn ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n nínú Islam àwọn onímọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n wọ́n àwọn ọ̀sán ti kọ̀ án láàrin kí ni wọ́n sọ nípa wọ́n ní àwẹ̀ lọ́sàn-án gan níbi gbogbo lè já àyàn pẹ̀lú àníyàn pé òun gbà wẹ̀ yóò jẹ́ pé ẹni tó lè gbà wẹ̀ náà ló ní àníyàn yìí látìgbà tí àlùfáàjà ló bá ti yọ títí tí òòrùn yóò fi wọ̀. ìkóraró kó o ní ní nǹkan jíjẹ tàbí nǹkan mímu tàbí ìsúnmọ́ obìnrin. ọ̀rọ̀ yẹn ní fún ẹni tó bá sọ kó ń wà nínú ń gbà lọ́wọ́ láti fi gbà yẹn tọ́ba ti kẹta nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ti ṣe kọjá pé oúnjẹ ní oúnjẹ ló fi lọ́wọ́ àgbèrè e. ó fi rọ́bà ó sì jẹ́ jẹ́jẹ́jẹ́jẹ́ ọwọ́ àti wá Awọ ìdánìyẹ ọbẹ̀ nípa ikú pẹtrol láti mọ̀ tó sí fún mímu Lọba tata kòtò láti ẹnu rẹ̀ lọba rẹ̀ ìṣòro tí ọba máa máa fi ìdíkó tó ìgbàjọra ni máa bá lọ ìgbọ́n o yọ kan padà dípò ọjọ́ náà kì í túmọ̀ sí pé ìtẹ́nu ó lẹ́yìn ìgbà táwọ̀ rẹ̀ ti dá gbogbo tí ọba lè dá yẹn láwẹ̀ ní nǹkan jíjẹ àbí nǹkan mímu bẹ́ẹ̀ náà ní súnmọ́ obìnrin lọ́sàn-án àwẹ̀ ọba àwòjẹ́ tí wàá jẹ́ ọ̀sán àwẹ̀ nínú tẹ̀lé à oní àyè gbólóńgbà awúsá yìí pé nígbà tí òun bá tí àlùfájà rẹ̀ bá ti yọ àlùfájà rẹ̀ ẹlẹ́ẹ̀kejì alifájà méjì ní bẹ alifájà ìkáàdì wà alifájà sọọdì wà ìtọ́ ìbẹ́ tí wọ́n ń yọ láàrin òru pé olóró pé ilẹ̀ mọ́ ni ìgbẹ́ yìí tí wọ́n ń yọ nígbà tí àtúbà bá súnmọ́ òun náà lè ta agbára lé tàbá jáde síta táà nínú ilé àwọn kẹkẹ kan nígbà tí ọba ti pamọ́ tọ́ba gẹ́gẹ́ bí àlàyé àwọn onímọ̀ báyìí ibi tó òun ti ń yọ oná ní àgbájá ló ti bẹ̀rẹ̀ sí nǹkan ọ̀mọ́ dàbí aláwọ̀ ewu tí ó wà ní ojú sọ́mà. tọ́ba tí wọ́n á ní tó fi àtìmọ̀ ilé àgbájá yóò ti lò náà ní tó ti yọ ní. àmì wọn gbìyànjú pẹ̀lú tọ́jú ṣíṣe tọ́jú ìṣèlú ojú ọjọ́ wọn ó gbé àwọn àsìkò tó kalẹ̀ ó wà lórí net ó wà lórí àwọn kàlẹ́dà mi ibi àsìkò báyìí ni sábà tí ó wo àwọn ọmọ yẹn láti máa wo ojú ọjọ́ fún un kọ́mọ̀jẹ̀ fún mi sáláwà agbára yé pàtàkì jùlọ ká máa fi bí ìtẹ́jú mélòó kan fún wíwọ̀ òun yẹn tí wọ́n bá kọ sílẹ̀ nígbà tí ẹ̀sìn tí ọ̀bàjẹ́ ká nìyẹn wíwọ̀ òun bẹ́ẹ̀ náà sì ni ká dé díẹ̀ kù nínú àgùntàn yẹn bá kọ fún bájú kó fún àjẹ yìí pé àwọn àjẹun àwọn àjẹwọ àlùfájà rẹ ìtẹ́síkí ọ̀dà làwọn ẹni máa ń ṣe tẹ́lẹ̀ kó wọ́n ti mú aago tí wọ́n ti aago méje nínú aago márùn-ún ní àlùfájà rẹ bí wọ́n tẹ̀sí láti bẹ̀rẹ̀ àrùn tó ti lókun yẹn ìwà tí ọ̀dà ni àwọn nǹkan yẹn ó ń tẹ̀yìn tó bá tẹ̀yìn sí làwọn ò ìgbẹ́ni tó bá tẹ̀lé olórúkọ ayé tí àlùmájà ló ń tó lù ńlọ́dà àjù lẹ́nu tí ká nílò ọ̀sánlọ́lá àjù sálà fẹ́ẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n bá tún tẹ̀lé olórúkọ yóò tún ka àwọn ayé àgbà tó wájú kó tó di ká àgbàjà ìjẹ́ tán wà lọ. ṣùgbọ́n ẹni máa ń tiri ẹni tó bá tọ́ tó jẹun àbẹ́ni tó tó yí ìgbà olórí jẹun dà agbọ́dọ̀ máa ti ní àníyàn pé òun fẹ́ dárò ẹni tó bá sùn lọ kó òun kó wọ̀ tọ́wọ́ ayé lẹ́yìn àtúbà ẹni báwò fẹ́ẹ́ ní ìmòrò ìlẹ̀ náà sọ òun tó pọ̀ mọ̀ kò ní àwọ̀ ọjọ́ yẹn torí pé òru lọ́gbọ́dọ̀ dàníyàn nígbà tó òun bá tó wọ̀ lọ́gbọ́dọ̀ dàníyàn fẹ́ àwọn onímọ̀ sọ pé tí bá ti wà tó ti dájú ní rọmọdán ti dé ẹnba ti lé lẹ́nu pé òun ọgbà á tán àti tí ìwọ́n bá tẹ̀lẹ̀ àní ẹ̀yọ kan yẹn àwọn ọmọ àdìsí ti tó àtàwọn àwọn àbá tó bá sùn lọ kí òwò tó wọ̀ tó wá jí lẹ́yìn láàrin àwẹ̀ gba àwẹ̀ yẹn ó lè máa bá a kò dé wọ́n bẹ̀ ṣùgbọ́n kí ọba lókun àbọ̀fẹ́ yíwọ́ gan kò dé kí ọjọ́ àwọn ẹyọ kan òun ti yó ìtọ́jà ojú ẹ̀mí kan yọ gbà ara ayé àtúntò sọ̀rọ̀ wa ọ̀fẹ́ yìí yorì ìdòwò àwọn òbí tó yìí ló ìdòwò ìrọ̀rùn bá fẹ́ fún ìtọ́ba yìí ní ọbẹ̀ yíwọ́ òde rìn àbẹ́tẹ̀ rẹ̀ ní kájíkájí nínú àti tọ̀ fún ọ láti wọ́n jù lọ. ọjọ́ yẹn nìkan ilé ọgbà padà ẹlòmíì wà tí ìlò fún mi ti ó ti jẹ tààrí tòótọ́ ọlọ tó ó ti lẹ́tọ̀ọ́ fún mi. láti pé kọjá wò torí pé oúnjẹ ọ̀gbọ́dọ̀ kan nínú omi ọ̀gbọ́dọ̀ kan lára rẹ̀ wàhálà mi ni ọ̀fà èyí tí ó fi wá já wọ kan ó lè fún wá gbogbo tí parí ó lè fún àtìgbà ti lọ àtàgùn márùn àtàgùn tóun ti fẹ́ wọ̀ ìlọ́fẹ́ fi lẹ́tọ̀ fún àwọn tí àwẹ̀ bí ọ̀rọ̀ yẹn ní mọ lórí ní Islam oná ẹ̀rẹ́ tó jẹ́ mùsùlùmí kí káàkiri gbàgbà kò ní àtikọ́lọ́kọ́ lọ ní mímọ́ ní ìlú náà tó ti mímọ́ ní Islam wá. ó ti gbọ́dọ̀ jẹ́ pé ẹtí ti bàlágà ìní àwùjọ mọ̀lẹ́bí lórí ẹtí ò ti bàlágà àmọ́ kọ́ àmọ́ fi àwọ̀ kọ́ gẹ́gẹ́ òsì ọlọ́sọ̀lọ́lá àdó sọ́lá ti sọ pé ká máa fi òun kọ́ àwọn ọmọ kéékèèké látọmọ ọdún méje tọ́ba di ọmọ ọdún mẹ́wàá tí ọ̀bá tí ọ̀bá ti ká máa nà nítorí ẹ̀ tàbá yìí pé nínú ní òwúlò ìmọ̀ àwẹ̀ àní nà nítorí pé kò gbà wọ ibi ìrùn ní oṣù wa káàrọ̀ ká lórí pọ́ńbà àwẹ̀ kó fi mọ́ ẹ lára ìgbà yóò sọ pé kí báyìí sọ pé ọ̀rẹ́ o ẹjẹ kọ mọ dáadáa tí ń ẹsẹ Islam dáadáa tí ń bẹ nínú ẹsẹ Islam náà ni pé àgbàlagbà gan tí ọba lè kóògùn pẹ̀lú àwòrán Ọlọ́run yóò dá fún kókó sínú ẹ mọ wàá máa rọ ọkẹ náà tó kó lọ sùn náà kó fi mára ẹ ẹjọ ọmọ ìwà tí ń bẹ nínú Islam ọyọ kẹ ẹ sọ fún yín pé Ọlọ́run yóò fi ara yín wá pẹ̀lú àwòrán tó bá lágbára àti ìgbà á sẹ́yìn. wá jẹun nígbà bá jọ̀la ó tún gbìyànjú mi àbí káwọn àgbàlagbà máa ń kọ́ wa wọ́n ní àgbàdá ilà méjì ọ̀dọ̀ yọ kan kò sí ìwọ̀n bẹ́ẹ̀ ni àgbàlagbà ni òwúlò bẹ́ẹ̀ náà sì ni ìròyìn ẹlẹ́ẹ̀kẹta ọgbọ́dọ̀ jẹ́ wèrè kọlù káyọ̀ ló kọlù. àbí wèrè ń bẹ lára ẹ̀ tọ́ba gbàgbà tó ní àwọn ìjọ rẹ̀ fún ṣùgbọ́n tọ́ba ti ní pé ó ń fi ilẹ̀ lásìkò kan ó ń wá lásìkò kan àwọn àsìkò tọ́ba ti ń fi ilẹ̀ wọn tọ́ba fààyè àwẹ̀ ẹlẹ̀ àwẹ̀ ìjọ rẹ̀ lórí ẹ̀ka rẹ̀ bẹ́ẹ̀ náà ni wọn àsìkò tí àgbẹ̀ náà rẹ̀ bá fi ilẹ̀ túláàsì kókìrò àsìkò tó bá dé nìkan lọ́nà wò ó ju ọ̀rọ̀ nìkan kan kọ́ kọlọ́kọ̀ tó wá kó bẹ́ẹ̀. ìròyìn ẹlẹ́ẹ̀kẹrin onáàbí pé ọgbọ́dọ̀ jẹ ẹni tó lálàáfíà ìní àwùjọ rẹ̀ lórí ẹni tó bá jẹ aláìsàn ọlọ́run ti yọ ọ̀dà ẹ̀ ibi wà máa ń ká nàbí tó mọ̀rí lọ́nà àwọn àlàáfẹ́ báyìí fàyíjà tó rí àjà rẹ̀ kó kà. فمن كان منكم مريضا او على سفر فعدة من ايام اخرى ẹyọkù tó bá di aláìsàn ní ní àbí ọ wà lórí ìrìn àjò ọlẹ́tọ̀ kó kúnú tó bá wá ṣe bẹ́ẹ̀ kó mú ọjọ́ mi kàlẹ́ lọ báyìí tó bá mú àìsàn rẹ̀ mọ́ra tó fi gbà wẹ̀ kò sí wọ́n bẹ́ẹ̀ ọlọ́run gbà lọ́wọ́ ẹ̀. lórí ìyàjò rẹ̀ ti tọ́wù ọlágbára rẹ̀ ọgbà ọlọ́ọ̀rọ̀ ọgbà lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n ni o kọ̀ọ̀kan nira ni o lórí ìyàjò ọlẹ́tọ̀ọ́ fún un tẹ̀lé àkọ́kọ́ àwọn rẹ̀ ṣùgbọ́n kọ́kọ́ gbàgbé àdìsí àtẹ́jú ọ̀sọ́lọ́lá àdìsọ́lá lọ́sọ̀ yìí pé inú rẹ̀ ti lẹ́nu ọ̀rọ̀ máa oní àyè pé kò sí ọjọ́ bí ìfẹ̀sà tó tọ́lọ́ ó sì kọ́ lẹ́kọ́ lẹ́sẹ̀ kẹta ṣùgbọ́n mọ̀ àárò tó wá dàgbẹ́ jọ̀rọ̀ mọ́ a torí ẹ̀ jẹ́ tó bá rí ìrìn àjò ìrìn lórí ẹ̀ láti gbà lọ́dà àjò tọ́lọ́ wa lágbára rẹ̀ sílẹ̀ àbọ̀ lágbára rẹ̀ náà tọ́ bá sílẹ̀ ọgbà ní padà ọ̀rọ̀ lẹ́sẹ̀ pẹ̀lú gbọ́rọ̀ ẹ̀ tó bá jẹ́ aláìsàn kìí ṣe gbogbo àìsàn èèyàn tí wọ́n fi ju àwọ̀ èdè èdè ẹ̀kọ́ ní ìlú ẹ̀kọ́ ní ìlú kò lò irú àìsàn báyẹn o lè torí ẹ̀fà wọlé torí pé sọ̀rọ̀ bá lo oògùn ó lè tó pọ̀ sí i àti tó tún bí wàhálà mi. àbí àìsàn tó torí pé ó ti àfẹ́sì okùn rẹ ó ti àfẹ́sì agbára rẹ èèyàn gbọ́dọ̀ fẹ́ gbé irú náà ní ṣé òun kọ́ wá torí ẹ̀ lọ jáwọ̀ kò sí sí nǹkan ṣe níbi ọ̀rọ̀ àwọn. àtàǹpà gbogbo kíkọ́ tí èdè kó ní ìdí ajé máa fi ìdí kankan ìyẹn òní ìdókòwò ajá rò kódà àwọn onímọ̀ ètò ilẹ̀ ń dọ̀rọ̀ wọn onáà ní pé èyẹ ti gba abẹ́rẹ́ nínú àwẹ̀ lókùn gbàtọ́ láti fi abẹ́rẹ́ tí yàn fẹ́ gbà wọn èyí ti wí pé ọfẹ́ dípò oúnjẹ fún yàn ẹni tí wọ́n ní kọ́ máa jẹ wọ́n fún ní omi àti wọ́n fún àjòjì síta ní wọ́n lábẹ́rẹ́ kan tí òjò kó lé síbi ìpèsè ń pa irú mi ọ̀la o ìgbà bẹ́ẹ̀ tí wọ́n bá fún ọ kí èsì pé ó dín oúnjẹ kò sí ìwọ̀n bẹ́ẹ̀ nínú àwọ̀ ọ̀bà àwọ̀ jẹ́ ẹ má torí wípé nǹkan tí kíni kan ṣe ní mo ti wá da láìsàn ìdá ìmọ̀ wá gbé àwọ̀ ìbílẹ̀ kọjá wípé nítorí ìdí òòrùn ká fẹ́ nìyí àbí ó ní ìdí ká máa jẹun. àbí ó ti àlàáfíà wa lọ́wọ́ agbára wọ́n ti dín ètò irú yẹn alẹ́tọ̀ láti gbé ká àwọ̀ àrùn ìròyìn ẹlẹ́ẹ̀karùn-ún wípé ẹtí ọgbà wẹ̀ ọgbọ́dọ̀ tẹ̀lé pé ntí máa ń díwọ́ àwẹ̀ kò lára ẹ̀ eléyìí kan àwọn obìnrin ẹ̀jẹ̀ obi. tàbí ẹ̀jẹ̀ káyì obìnrin títí ń gbàwẹ̀ bọ̀ ọwọ́ adìyẹ ti sáàtì àdúgbò sẹ́wọ̀n tó rò sí wọ̀ ní ẹ̀jẹ̀ wá wá àwọ̀ rẹ̀ ti bàjẹ́ lọ́jọ́ yẹn yọ gbà mí padà ní. bẹ́ẹ̀ náà ni sátìbá àti tó wàá ṣùgbọ́n yọ gbà mí padà ọyàtọ̀ sí irun tí ó fi sílẹ̀ tí ò ní sí ní ìdíkò rẹ̀ ṣùgbọ́n táwọ̀ yọ gbà ìní ìpadà lẹ́yìn ẹ̀rẹ̀ ọmọbáàn. ẹ̀sọ́jà àgbàlagbà tó ti darúgbó kùjọkùjọ tí ọ̀rọ̀ ọ̀hún láti kúkú wọ̀n gbáwẹ̀ àdìkọ́ gbáwẹ̀ yóò di ìnira pípọ̀ nìkan ó lè fà wọ́n lẹ̀ tọ́ba ní agbára ojúṣe rẹ̀ náà ni kọ́gbọ́ èèyàn kan lójú ẹ̀ kan lójúmọ́ tí ọba lágbára àwọn ọmọ rẹ̀ àwọn alákùnrin rẹ̀ tí wọ́n bá gbìyànjú láti bá dé tọ́ba ajẹ́ tó kò rí kankan àtàwẹ̀ àti bíbọ́ ọ̀yàn gbogbo ẹ̀kú nù. Torípé ọlọ́run àyẹ̀dọ́lá pé kí láàyè pẹ̀lú ìlú lọ ìdánsáré sí ìlà òkàkà. Ọlọ́run àyẹ̀dọ́lá kọ̀ọ̀lágbó ẹ̀ ní kẹ̀kọ́ lọ́rùn àyàfi ìtọ́ba ní kàbá. هذا وصلى الله على نبينا محمد وآله وصحبه وسلم. الحمد لله وكفى والصلاة والسلام على رسوله المصطفى وآله وصحبه ومن بأثر ما بعد فأيها المتبعون فممن لا يجب الصيام عليهم الحامل والمرضع إذا خافت على أنفسهما أو على أولادهما وكذلك المريض والمسافر كما تقدم والشهر وشهر رمضان يثبت إما بالرؤيا إذا كان شعبان تسعة وعشرين يوما أو باحتمال شعبان ثلاثين يوما فقد جاء عن المصطفى صلى الله عليه وسلم في صحيح البخاري عن أبي هريرة رضي الله عنه أنه أن رسول الله صلى الله عليه وسلم قال صوموا لرؤيته وأفطروا لرؤيته فإن غلي عليكم فأحملوا عدة تعدان ثلاثين أتبنى الله أتبنى جاءت جفاء نبي محمد صلى الله عليه وسلم هي رسي الله nínú àwọn tí àwòrán ti ọ̀ràn rẹ̀ ní wọn lórí òun náà ni aláboyún pẹ̀lú májèmú ó fi àwòrán ìnira wò ọwọ́ àdúgbò nira yóò ó lẹ́tọ̀ọ́ kó fi àwọn ẹlẹ́tọ̀ọ́ sọ di àsìkò ní ìjọ rọ̀. bẹ́ẹ̀ náà ni ẹni tí ń tọ́mọ lọ́wọ́ ti ń fún lọ́yà tó fi àwọ̀ kọ́ra wò tọ́wá ní bí réèkì bọ́mọ̀ ṣe ń mú mú àti àrètí oúnjẹ ń láwọn àtúnkà ń lọ àwọ̀ ó pọ̀ lórí òun àbí kò lè fi ọ̀nà tó tó ọmọ yọ sẹ́nu ọmọ yóò fi jẹ́ pé yóò á fẹ́ẹ̀tì ọmọ yẹn òun náà lẹ́tọ̀ọ́ kó fi àwẹ̀ lẹ̀ kọ́tọ̀ di àsìkò mí ti ọ̀rọ̀ kìí ṣe pé gbogbo onígbé yẹn bá ní ìyọ́tọ̀ fún òun nígbà rẹ̀ o tọ́lọ́pọ̀lọpọ̀ obìnrin tí wọ́n kàtì yẹn oyún ọ̀sẹ̀ yìí orú oṣù kan tó ti pọ̀ fáwọn ní òtúmọ̀ ìfọwọ́ àgbáwẹ̀ sílẹ̀ èyí tó ti dùn náà débi pé nínú tọ́ǹjẹ iná ẹ̀dí ọmọ náà ti fẹ́ẹ́ lórí ẹ̀ níkùn tọwọ́ afárò tẹ́tì ara wò tọwọ́ àti á ìlú ìgbé ọdẹ tọ̀rọ̀ òbí àwọn òbílẹ̀ tọ́ba jẹ́ pé kan rọrùn láàrin márùn-ún láàrin ọ̀sẹ̀ kan kan rọrùn ọgbọ́dọ̀ ṣe àti ilé àlẹ́ tó láyé ntọ́ba rọrùn láti ṣe a gbọ́dọ̀ sọ wípé èyí ọ̀rọ̀ èèyàn wà á fàájì òjòjì ìdí àtẹ̀lẹ̀ ẹ̀ńtọ́ba rọrùn sí láti rùkú ṣùgbọ́n kò lè ṣe sùjádà túláàsì ní kó ṣe rùkú yóò tí ò lè ṣe lẹ̀ kọ̀wá ní pé tí báyìí ti lè ṣe àti rùkú àti máa tó ní tẹ̀lé ẹ̀ ọjọ́ wa ti jẹun dáadáa bí ọjọ́ mẹ́ta lè fún kó kọ́ ọgbẹ́yọ kan ètò ọrọ̀run lọ́ọ̀mọ̀ ṣe ṣe kọ́ wa máa máa gbogbo àwọn ìpínlẹ̀ ọ̀wà lọ sọ di àsìkò míì mọ̀tọ́ ẹgbẹ́ gbogbo ẹ̀ ní ọ̀rọ̀ adẹ́gbẹ́gbà yẹn ló fi sílẹ̀ nínú tó yẹ kámọ̀ oná ìdílé nínú Islam ó tún máa ń rinlẹ̀ pẹ̀lú ọ̀nà méjì alákọ̀ọ́kọ́ tí sàbáǹbá tó twenty nine tàwa lò lábẹ́ rẹ̀ àjẹpé olùdíje kábẹ́rẹ́ ọ̀rọ̀ bá níjọ́ pé ẹlẹ́ẹ̀kejì tí sáàbà ní oṣù lọ́dún twenty nine ní sàdáàdì àjẹpé pé a sì sùúrù sí sàdáàdì kókó táàdì ọ̀tọ̀mátíkálì abẹ́rẹ́ àwọ̀ lẹ́yìn táàdì yẹn torí pé òṣìṣẹ́ ọlọ́sọ̀rọ̀ la àyẹ̀sọ́lá fún mi pé tó mọ́ lè rò yá bí wà fi kú lè rò yá sí i. ẹ máa bẹ̀rẹ̀ àwọ̀ tẹ bá ti rí tó ẹ sì máa tẹ bá ti rí tó fa ìkàn tọ́ba wa rú fún yín ẹ wò wò ẹ lọ́sùn fa ìdàgbà bí ẹ jẹ́ kí o ó pé kí ó mú tùmọ̀ oríṣiríṣi lọ́wọ́ lẹ́nu táwọn onímọ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n tí yẹn bí ẹ̀yọ́ hadithi mi tó gbọ́ sọ́kọ́ yìí fa àkùnrin ìwà ìdá tàtà àdáyé bẹ́lábì ṣùgbọ́n ẹ̀ náà ní sọ́ba jẹ́ ní Ramadan ìlọ́dọ̀ nìkan ti lẹ́yìn tá wòkè wòkè wòkè táàrí adéyébí àgbà ọ̀sán tá a bá rí oṣù parí nù. òǹkà tí àwọn oríṣiríṣi tí wọ́n ti fọ́nà bàbá fún àwọn míì ka òye fún twenty nine àwọn míì ka fún káàkiri tó àwọn onífàlà tí ń wo ojú ọjọ́ tí ń wo ìràwọ̀ àwọn láti alẹ́ àná ìní ọjọ́ ti lọ́dọ̀ bóyá tí kọ́ bẹ̀rẹ̀ lónìí ṣùgbọ́n tí wọ́n ń kọ́ lójú àdéhùn sọ́lọ́lá súnmù lérògbìyà ti di wà á ti rò lérògbìyà ti tẹ ẹ bá ní ẹbẹrẹ ní ẹbẹrẹ àwọ tẹ ẹ bá ti ní ẹbẹrẹ parí ẹ láàyè ní ọsẹ yìí láàtà súnmù àtà sàrọwù wọn là ti ti rò àtà sàrọwù ẹ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ àwọ tẹbi ẹ gbọ́dọ̀ sínú tẹbi kì túmọ̀ sí pé ìṣirò tí wọ́n yàtọ̀ sí ìṣísẹ̀lẹ̀ àgbára yìí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ torí pé tí wọ́n lè rí ó lè já àárín ooru bí àtúbà ń bọ̀ bí ìṣẹ́jú márùn-ún mẹ́fà ìní ọjọ́ parí lọ́dọ̀ tiwọn tọ́yẹ kí oṣù ní ọ̀bẹ nígbà náà lẹ́yìn kéde gbogbo mùsùlùmí gbogbo ìṣẹ́jú márùn-ún láti gbàjà yọ̀yọ̀ ibi ọjọ́ ti bẹ̀rẹ̀ o ó sì lè já àárín ọ̀sán dé ó lè jẹ́ ó lè àárọ̀ ó lè lẹ̀ ó ní báwọn fi ń ìgbà náà ni ọjọ́ ìṣẹ̀lẹ̀ àwa fi tó ó fi wá nínú ìṣẹ̀lẹ̀ à ó lè jẹ́ twenty nine ó lè jẹ́ thirty lòkúrí ẹ̀ ló jẹ́ ilé ìrètí ni wípé ńgbà táwọn onífà láti sọ ilé àtàná ń ta wọn ọyẹ kọ́kàn ní òní tí ọ̀pọ̀lọpọ̀ ìyẹn ò rí tó ó sì yẹ kí abẹ́rẹ́ àwùjọ là pẹ̀lú ìgbọ́rọ̀ ṣùgbọ́n àwọn onímọ̀ ti sọ ilé ìwọ́sọ̀ bá fẹ́ dàbí ọgbọ́dọ̀ wa confam ibi wọn ti rótù lọ́dún twenty nine tàbí kọjá wípé ṣàdán òṣèlú tààtì tó kí gbogbo ayé àjẹsílẹ̀ tó tó pẹ̀lú ìgbọ́rọ̀ àwọn Saudi Arabia àwọn ti kéde fún wọn ibi ṣàbáàlù táwọn yóò pè pátápátá lónìí ọlá ìní àlọ́ bẹ̀rẹ̀ jẹ́bi ìkéde tọ́wa tó wọ́n síbẹ̀ náà kálukó tún wò ó níbi tó yẹ kó wọ́n ti wò ìrètí ni pé ààrẹ tí ọkàn dáadáa lórí tẹ́lẹ̀ ògbọ́ ọlọ́run kí ọlọ́run tó tó àtòkò jẹ dáadáa lórí ẹ̀ ó sì tó àtòkò jẹ dáadáa lórí àwọ̀ náà kọ́lọ́n kó dé ní ọ̀rọ̀ kan láti gbà gbogbo tí ó fi rọrùn fún wa tó fi dé àtẹwọ́gbà lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́n kó dé fún wa wọ́n la ti kùdì ọlọ́run láàrin kábíyèsí lórí ìbáàdà ọlọ́run káfí jìnà sí ẹsẹ̀ tó kọ́lọ́n kọ́ àti títóbi ọlọ́run bí ọlọ́run àti àánú rẹ̀ lẹ́ ìlú wa lórí nàìjíríà ló ló pẹ̀lú ìtọ́jà akẹ́kọ̀ọ́ lọ́jọ́ wọn lò sí ètò ìlú ẹ̀ka àti kọ́lọ̀kọ́ba àtàkùnrin rẹ̀ kọ́lọ̀kọ́ba gbogbo títù sínú òòlù kọ́ba àti ìrọ̀rùn sínú òòlù àti títóbi ọlọ́run bí àti àánú rẹ̀ lẹ́ àwọn tí wọ́n máa ṣe ìjọba ní wa lórí tí wọ́n máa tó wọ ọlọ́run fún ọlọ́run tí wọ́n máa tó ìwọ ọmọ àlùkọ́mọ àlùkọ́mọ ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار قوموا إلى صلاتكم برحمكم الله